ẹ káàbọ̀ padà ìròyìn náà ṣì ń tẹ̀síwájú ǹjẹ́ tí ẹ bá fẹ́ fi ohun kan tàbí ohun mìíràn tó iléeṣẹ́ Orísun tẹlifíṣàn létí ẹ pè nọ́mbà tí ó wà ní ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín tàbí kí ẹ ti àtẹ̀jíṣẹ́ sí orí nọ́mbà náà ẹ sì lè bá wa pàdé lórí ẹ̀rọ ayélujára ti Instagram at Orisun TV Twitter àti Facebook at Orisun TV. Àjọ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga ìyẹn Academic Staff Union of Universities ASUU ti ké sí ìjọba àpapọ̀ láti tètè mú àdéhùn tí wọ́n ṣe fún wọn ní ọdún 2009 ṣẹ káwọn bá lè fagilé ìyanṣẹ́lódì èyí tí wọ́n ń ṣe. àjọ asuu ni ó ti fún ìjọba àpapọ̀ ní àwọn ohun tí wọn yóò ṣe fún wọn látàrí bí wọ́n bá fẹ́ kí wọ́n tètè padà wọ ilé ní kíákíá àtẹ̀jáde yìí ló wáyé nínú èyí tí olórí àjọ náà kọ ìyẹn ọ̀jọ̀gbọ́n Bíọ́dún Ògúnyẹmí ó sọ wípé àdéhùn tí ìjọba ṣe fún àwọn ní ọdún 2009 ni wípé ìjọba àpapọ̀ yóò fi kún owó oṣù wọn tí wọn yóò sì pèsè lóríṣiríṣi àwọn ohun ìrọ̀rùn fún àwọn iléèwé gíga náà bíi yàrá ìkọ́wé tuntun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. alága náà ọ̀jọ̀gbọ́n Ayọ̀ Akínwọlé ṣe àlàyé wípé ẹ̀tọ́ àwọn ni àwọn ń jà fún èyí tó mú kí wọ́n gùn lé ìyanṣẹ́lódì yìí àti wípé ìlérí yìí ni ìjọba ti ṣe ní tipẹ́tipẹ́ tí ó sì yẹ kí wọ́n ti múṣẹ nítorí àwọn tí ń retí-retí àmọ́ tó jẹ́ wípé ìrẹ̀wẹ̀sì ọkàn ló máa ń fà fún àwọn olùkọ́ wọ̀nyí ọ̀jọ̀gbọ́n Ògúnyẹmí sọ wípé gbogbo akitiyan àwọn aṣojú ìjọba láti jẹ́ kí àjọ yìí yí òun padà ni ó já sí asán nítorí pé ẹ̀tọ́ wọn gbòógì ni wọ́n dúró lórí tí àwọn kò sì ní padà wọlé láì ṣe wípé ìjọba àpapọ̀ dá wọn lóhùn kí gbogbo ohun tó rùn nílẹ̀ sì tán yanyan ọ̀jọ̀gbọ́n Ògúnyẹmí sọ wípé àdéhùn yìí ni ó ti kó wọn sí oko ẹrú láti ọdún mọ́kànlá sẹ́yìn bó tilẹ̀ jẹ́ wípé ọdún 2006 ni àwọn bẹ̀rẹ̀ ìjà náà tí ìjọba sì dáhùn wípé àwọn yóò ṣe gbogbo ìlérí wọ̀nyí ní ọdún 2009 tí wọn kò sì ṣe èyí títí di wákàtí yìí. lákòótán ọ̀jọ̀gbọ́n Ògúnyẹmí rọ ìjọba àpapọ̀ láti tètè mú ìlérí wọn ṣẹ bí bẹ́ẹ̀ kọ́ àwọn kò ní padà wọ ilé ìjọba ìpínlẹ̀ Akwa Ibom ti ṣe àlàyé wípé àwọn kò ní èrò láti dín owó oṣù àwọn òṣìṣẹ́ wọn kù rárá àlàyé yìí ni ó wáyé látàrí owó òṣìṣẹ́ àwọn òṣèlú ìpínlẹ̀ náà tí gómìnà ìpínlẹ̀ náà Udom Emmanuel dínkù láìpẹ́ àmọ́ olórí àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ náà ìyẹn Effiong Essien ṣe àlàyé nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn Orísun tẹlifíṣàn sọ̀rọ̀ ní ìlú Uyo wípé kí àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà lọ fi ọkàn wọn balẹ̀ nítorí wípé ìjọba ìpínlẹ̀ Akwa Ibom kò ní èrò láti dín owó oṣù àwọn òṣìṣẹ́ náà kù Effiong Essien tẹ̀síwájú wípé owó oṣù òṣìṣẹ́ ti oṣù kẹrin àti ìkarùn tó kọjá yìí ni wọ́n san láì dín oye kan nínú tí àwọn yóò sì máa san owó yìí lọ bẹ́ẹ̀ láì dín oye kan kù pátápátá Effiong Essien ṣe àlàyé wípé tó bá ti di ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ní ìpínlẹ̀ Akwa Ibom gómìnà Udom Emmanuel kò kí ń fi ọ̀rọ̀ wọn ṣeré rárá nítorí gómìnà tó fẹ́ràn àwọn ará gidigidi ni gómìnà Udom Emmanuel èyí tí kò lè láéláé jẹ àwọn òṣìṣẹ́ lówó dípò pé yóò gé owó oṣù wọn kúrú Effiong sọ wípé ní ti gbígbé àwọn òṣìṣẹ́ sí ipò gíga ni gómìnà Udom Emmanuel ṣe fún gbogbo àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ náà tí àwọn tí ó wà ní àkàsọ̀ kínní gùn sí ìkejì tí àwọn tí ó sì wà ní àkàsọ̀ kejì gùn sí ìkẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lákòótán Efiong Essien rọ àwọn òṣìṣẹ́ ìlú náà láti fi ọkàn wọn balẹ̀ nítorí owó oṣù wọn kì yóò dín rárá. Ìjọba ìpínlẹ̀ Delta ti dá àwọn ẹlẹ́wọ̀n mẹ́tàléláàádọ́rin ènìyàn sílẹ̀ kí wọ́n máa lọ sí ilé wọn láyọ̀ àti àlàáfíà. Adájọ́ àgbà ìpínlẹ̀ náà Machal Umukoro ni ó sọ èyí di mímọ̀ ní ìlú Sáfẹ́lẹ́ tí ó sì ṣe àlàyé wípé ọ̀pọ̀ nínú àwọn olùfẹ̀sùnkàn àwọn ẹlẹ́wọ̀n yìí ni wọ́n kọ̀ láti wá jẹ́rìí ní ilé ẹjọ́ àti láti ṣe àlàyé ẹ̀sùn náà ní ilé ẹjọ́ adájọ́ àgbà màṣáàlù Mukoro rọ àwọn ẹlẹ́rìí láti máa wá jẹ́wọ́ ohun tí wọ́n bá mọ̀ nípa ẹ̀sùn tí wọ́n bá fi kan àwọn ọ̀daràn náà bí bẹ́ẹ̀ kọ́ eléyìí yóò dàbí irọ́ lásán lójú àwọn ọ̀daràn mìíràn tí kò sì yẹ kó rí bẹ́ẹ̀ adájọ́ mashal tẹ̀síwájú wípé ọ̀pọ̀lọpọ̀ owó ni ìjọba ìpínlẹ̀ náà gbé kalẹ̀ láti fún ẹlẹ́rìí tó bá sọ ó ṣojú mi kò ró ní inú ilé ẹjọ́ àti wípé láìsí ẹ̀rí tó múlẹ̀ kíkó àwọn ọ̀daràn wọ̀nyí sí inú túbú ni ó ń ṣe okùnfà pípọ̀ sí tí àwọn ọ̀daràn náà ń pọ̀ sí lójoojúmọ́ tí ilé túbú ò sì gbà wọ́n mọ́ àdájọ́ marshal sọ wípé bóyá wọ́n dá àwọn ẹlẹ́wọ̀n náà sí kí wọ́n máa lọ sí ilé wọn láyọ̀ tàbí wọ́n rán wọn lọ sí ẹ̀wọ̀n èyí kò tako wípé ọ̀daràn pọ́nbélé ni àwọn eléyìí àti wípé gbogbo àwọn ènìyàn láwùjọ ni ó sì ti mọ̀ wọ́n tí wọ́n sì fi mọ̀ wípé àwọn ti fi ojú ba ilé ẹjọ́ tí wọ́n sì fi ẹ̀sùn kan àwọn eléyìí lákòótán adájọ́ masha gbóríyìn fún ọlọ́pàá ti sápẹ́lẹ́ àwọn ti state council sápẹ́lẹ́ zone àti àjọ Nigeria bar association nba fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ṣe láti rí wípé ìpínlẹ̀ náà lórí eléyìí tòrò tí wọ́n sì ṣe akitiyan nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn wọ̀nyí ní ìlú Sápẹ́lẹ́ igbákejì gómìnà ìpínlẹ̀ Èdó ìyẹn Philip Shuaibu ni ó ti kọ̀wé fi ẹgbẹ́ sílẹ̀ kúrò nínú ẹgbẹ́ All Progressives Congress APC igbákejì gómìnà Shuaibu ló sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde rẹ̀ wípé kíkọ̀wé fi ẹgbẹ́ All Progressives Congress APC sílẹ̀ ni òun ṣe tí òun sì fẹ́ kó múlẹ̀ ní kíákíá wípé òun ò kí ń ṣe ọmọ ẹgbẹ́ All Progressive Congress mọ́ ìgbákejì gómìnà Philip ṣe àlàyé wípé tí ìnira àti ìbànújẹ́ ni òun fi fi ẹgbẹ́ náà sílẹ̀ nítorí wípé ẹgbẹ́ òṣèlú yìí ni òun pẹ̀lú kópa nínú ìgbésókè rẹ̀ àti wípé ẹgbẹ́ yìí ni àwọn fi òógùn akitiyan àti làálàá wọn bá dé ibi tó dé lónìí àmọ́ ó jẹ́ ohun ìbànújẹ́ wípé òun ní láti kọ̀wé fẹgbẹ́ náà sílẹ̀ ìgbákejì gómìnà Phillips tẹ̀síwájú wípé òun ti gbé àyànmọ́ tòun sọ́wọ́ àti pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ibikíbi tí gómìnà ìpínlẹ̀ náà ìyẹn Godwin Obaseki bá lọ ibẹ̀ náà ni òun yóò lọ o àti wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run àwọn yóò borí gbogbo ìṣòro ní dandan. Ìgbákejì gómìnà Phillips sọ wípé òun mọ̀ dájú wípé inú ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kò lè dùn sí ìgbésẹ̀ yìí àmọ́ kò sí ohun tóun lè ṣe ju kí òun tẹ̀lé àyànmọ́ ti òṣèlú òun yàn o lákòótán ó sọ wípé látàrí bí gómìnà Godwin Obaseki ṣe kọ̀wé fẹgbẹ́ All Progressives Congress sílẹ̀ tí yóò sì kéde ìgbésẹ̀ tó kàn tí yóò gbé bẹ́ẹ̀ sì ni òun náà ti fi ẹgbẹ́ náà sílẹ̀ láti tẹ̀lé níbikíbi tí gómìnà Obaseki bá lọ gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti sọ wípé kí gbogbo ilé ẹ̀sìn wà ní títìpa láti òní lọ ò títí di ọjọ́ ìmíràn ọjọ́ ire ṣogo rẹ́nikejì jábọ̀ ìròyìn náà ẹ jẹ́ ká gbọ́. gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu ti pàṣẹ kí àwọn ilé ẹ̀sìn wà ní títìpa padà látàrí bí àrùn búburú asolóògùn dèkéènì covid-19 ṣe ń pọ̀ sí gómìnà babájídé sanwóolu ni ó sọ eléyìí di mímọ̀ ní ilé ìjọba ti ìpínlẹ̀ Èkó wípé kí gbogbo àwọn ilé ẹ̀sìn padà sí bí wọ́n ṣe wà ní títìpa tẹ́lẹ̀ rí kí òun tó pa á láṣẹ wípé kí wọ́n ṣí ó ṣe àlàyé wípé àkọsílẹ̀ tí àwọn ti ní lórí àrùn atokowábalẹ̀jẹ́ ẹni COVID-19 ni ó ti pọ̀ sí ju ti àtẹ̀yìnwá lọ eléyìí tí ó sì dàbí ẹni wípé àwọn ènìyàn ìpínlẹ̀ náà kò mú òfin tó rọ̀ mọ́ dídínkù ìtànkálẹ̀ àrùn COVID-19 ní òkúnkúndùn bí ìjọba ṣe ń jíròrò rẹ̀ ó fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀nà tí àwọn tún lè gbà láti dẹ́kun ìtànkálẹ̀ àrùn yìí lẹ́ẹ̀kan sí ni láti jẹ́ kí gbogbo àwọn ilé ẹ̀sìn tí àwọn ti sọ wípé kí wọ́n padà sí kí wọ́n sì bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀sìn wọn padà ní kí wọ́n dáwọ́ dúró fún ìwọ̀n ìgbà díẹ̀ títí di ìgbà tí àrùn búburú náà yóò fi di ohun àfìsẹ́yìn tí eegun aláre ń fiṣọ ní àwùjọ pátápátá gómìnà sanwó-olu rọ àwọn ọmọ ìlú láti má ṣe dẹ́kun àti máa lo ohun èlò ìbòmú bí wọ́n bá fẹ́ jáde àti wípé kí wọ́n máa rántí láti fi apakòkòrò àìfojúrí ní hand sanitizers pa ọwọ́ wọn nígbàkúgbà kí wọ́n sì máa rí dájú wípé wọ́n fi ọṣẹ fọ ọwọ́ pẹ̀lú àti wípé kí wọ́n ké sí àjọ tó ń rí sí ọ̀rọ̀ àrùn COVID-19 ní ìpínlẹ̀ Èkó bí wọ́n bá kẹ́fìn ẹnikẹ́ni tí ó ní àrùn náà kò tán síbẹ̀ ó rọ àwọn ẹlẹ́sìnjẹ̀sìn láti rí dájú wípé wọ́n pa gbogbo òfin wọ̀nyí mọ́ kí wọ́n sì dúró sí ilé láti má ṣe ní ìkórajọpọ̀ kankan lásìkò yìí nítorí wípé ojoojúmọ́ àti ìgbà gbogbo ó ní àkọsílẹ̀ ìtànkálẹ̀ àrùn covid-19 ọ̀hún rú gọ́gọ́ sí i tí ìpínlẹ̀ èkó sì jẹ́ ọ̀kan gbòógì tó ní àkọsílẹ̀ tó pọ̀ jùlọ lákòótán ó rọ àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n ṣe ohun gbogbo tó tọ́ àti ohun tó yẹ ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. a ò ní rí jù báyìí lọ fún ìròyìn ti sáà ọ̀la ni kí ẹ jẹ́ kí a tún pàdé àmọ́ kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé jàgùdà kan ò kì í rìn di ọ̀sán ẹni abíire kò kí ń rìndè òru gbogbo ibikíbi tí a bá lọ ẹ jẹ́ kí a máa tètè padà wọ inú ilé ẹ wàá bùnmi akínúbi ni ó mú ròyìn wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lẹ́ẹ̀kan sí ó dàbọ̀.